Yoruba Unit 49 Basic Dialogue. Mo pẹ́ níbi iṣẹ́ lánàá. Mo pẹ́ níbi iṣẹ́ lánàá. Kí ló ń ṣe? Kí ló ń ṣe? Mo fẹ́ parí iṣẹ́ mi. mo fẹ́ parí iṣẹ́ mi. iṣẹ́ náà wà nílẹ̀ pẹ́. iṣẹ́ náà wà nílẹ̀ pẹ́. kò sí olùrànlọ́wọ́ ni. kò sí olùrànlọ́wọ́ ni. olùrànlọ́wọ́ gba ìsinmi. olùrànlọ́wọ́ gba ìsinmi. mo tẹ̀wé púpọ̀. mo tẹ̀wé púpọ̀. ọrùn ọwọ́ romi. ọrùn ọwọ́ romi. ó ti rẹ̀ mí báyìí ó ti rẹ̀ mí báyìí pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o má ṣe para rẹ má ṣe para rẹ máa ṣe díẹ̀díẹ̀ máa ṣe díẹ̀díẹ̀. o ṣeun o ṣeun n kò ní pẹ́ bẹ́ẹ̀ mọ́ n kò ní pẹ́ bẹ́ẹ̀ mọ́ àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀ àwọn alábàáṣiṣẹ́ mi pọ̀ wọ́n ràn mí lọ́wọ́. wọ́n ràn mí lọ́wọ́ à ń parí iṣẹ́ wa lọ́gán à ń parí iṣẹ́ wa lọ́gán kódà a kì í ṣiṣẹ́ ní sátidé. kódà a kì í ṣiṣẹ́ ní sátidé. ìyẹn wù mí o ìyẹn wù mí o. End of Unit 49.